mo fi ọlọ́run bẹ́ẹ̀ mo forí ìyá àti bàbá ẹ bẹ́ẹ̀ mo forí ọmọbìnrin tó bí mo fi bẹ́ẹ̀ ṣàánú mi má pa mí. kò pé gbogbo ẹnu ẹ dákẹ́ ah. ẹ̀yin rò pé lè rí mi mú àbí ẹ mà lórí láyà o pẹ̀lú gbogbo àwọn obìnrin tẹ́ kúráìsì tà yẹn kí lẹ fi mí pè é ọmọ àná nídìí iṣẹ́ yìí look by the time tí mo máa pa mẹ́wàá nínú yìí ẹ máa tó mọ̀ ẹ́ pé ṣọlájà tó bá ṣe mistakenly wọlé tọ́ ẹ̀kún ó di dandan kan fẹ́ jẹ́ rẹ̀. ọlọ́run ni mo fi bẹ̀yìn sí àìjọ ètò ọlọ́ ẹ má pa mí ẹ wo tẹ́ ẹ bá pa mí tẹ́ bá tẹ̀lé wa ní ọrùn ẹ lẹ́tọ̀ọ́ sí lọ́ọ̀yà ẹ dẹ̀ lè má ṣe wọ̀n ṣùgbọ́n tó bá pa mí ẹjọ́ ikú náà máa dá fún wọn náà please I beg you in the name of Jesus in the name of God please adoke me please. Brilliant. Beautiful. o ti rọ dẹ hmm? o ti rí ọdẹ tó lè máa ka poem fún bóyá o máa yield. gbọ́dọ̀. No kí ló gbójúlé náà àyà má kú ẹ o ìwọ lórí láyà ò ń wọlé tàbí wá wá ìbọn ìdá. mi ò ní bọ̀ mo mú bọ̀ náà. mú ní bọ̀ ìdá. ọkọ̀ ọ̀fùnkọ̀ ló wà lọ́wọ́ mi. what? handcuff. yes. lémi. tó bá ní kí máa ṣe òun la máa ṣe wọn now say your last prayer. ah oh, please please please. Bakeli. Assignment as Okay. Anyway, mo decide kí n dẹ̀ sí dining. So bó ṣe dé sìn, tó bá ti freshen up tán, gbèsè ló jẹun. Take care. You too. Kí lè o sọ̀rọ̀ ni. take care bye. now. Jùmọ̀kẹ́, how are you now? Ah, ah, ah. Báwo ni? Kílé tó wá ṣe bẹ́ẹ̀ mú wá ìdílé náà ṣé wọ́n jíṣẹ́ fún mi? Rárá, Bọ́mísí sọ fún wọn ló wá sílé bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹta kọ èmi náà dẹ̀ pè é bí ẹ̀ẹ̀mẹrin ẹ̀ márùn-ún bọ̀ nọ́mbà ẹ̀ wọlé wọ́n rápùn ti your phone kí ló ṣẹlẹ̀. mo ti change the line mi ni ìgbà tí mo ti fẹ́ máa rí i mi ìfẹ́ kọkùnrin kankan disturb mi. are you serious? serious bẹ́ẹ̀ o fẹ́ máa rí. bẹ́ẹ̀ni. daddy. dadi ni ẹ. àyẹ́. Yeah. Oh God, my job. Look at you, you are glowing. God, I'm happy for you. Congratulations. Thank you. Ah. <laughs> ah, ah ẹ bá yà ó o ṣe yẹ o. kí ni mo ṣe. o ṣe o kò déédéé dump ọ̀rẹ́ mi just like that. èmi dump ọ̀rẹ́ ìka yẹn. ìwà burúkú wà lọ́wọ́ náà kó kó kó ah, bó ṣe ń ṣe dáa sí wa. kí ló máa sọ náà tẹ́lẹ̀ ọ̀rẹ́ náà ló máa ṣáì. báwo ni ṣẹ́bí ti ṣá wa. Hmm, sọ́ni kò bí mi ní orí mú ẹ you are looking very beautiful. ẹ kò sí wàhálà hmm. ẹ o mọ yẹn tó dá sí fèsì nọ́mbà ẹ padà. àmọ́ ah, ta ti nọ́mbà mi ni màá mú wá fún mi. sórí ẹ ti ń burú. no dá mi lò sórí ẹ ti ń burú sẹ́mi ló dá dúró tó wá ń báyọ̀ sọ̀rọ̀ nígbà. ọkọ ẹ tẹkẹ yìí sí yẹ. Ah! ọkọ ẹ tẹkẹ yìí sí obìnrin lẹ́nu náà tẹ́ ah! ah! ẹ báyìí kọ́. àbórí ẹ yìí. ẹ tẹkẹ yìí sí kí ni pọ́blẹ́mù yìí dá. sọ́rí ẹ yìí. ẹ tẹkẹ yìí sí ìgbà wọn bẹ ṣe ń nà obìnrin náà gbà mọ́lẹ̀ bí tó lu bàtà. ṣe ìyàwó ẹ. ẹ ṣẹ́ lẹ́yìn ìbàsórí ni kí ni pọ́blẹ́mù yìí. pẹ̀lẹ́ àbíwẹ̀ ìdá ẹ̀. pé mi ló fẹ́ máa fi dára tó bá dákẹ́ ní ọ̀rẹ́ máa gbá ẹ. ọmọ ìjọ obìnrin lọ náà mi ẹni pé òun mọ́kùnrin ẹgbẹ́ ẹja kí ni oh. problem ẹ kí ni ìṣòro ẹ. kí ni ìṣòro ta ti máa fi máa gbá ogojú àbí wèrè ni máa gbá ẹbí bọ̀ ó yá wèrè yìí máa lè ń wa mọ́tò tó dáa fún sójú ọ̀rọ̀. get up and get inside the room. ó sì wà lọ́lẹ̀ náà máa. tó bá pẹ́ stupid ass èmi ló dá dúró parí practice sọ̀rọ̀ lójú. <laughs> obìnrin ló ló ah, ó kó gbàdú ìgbàmú ó fẹ́ ẹ kí o ṣáà ṣe múyàwó ẹ lọ kí n tèmi àti ti àwa wẹrẹ lẹ́yìn o. ayé o. èmi ló bá ń. wẹrẹ lẹ́yìn o wẹrẹ gidi lẹ́yìn lẹ́yìn. Ah. wo this is a. wẹrẹ lẹ́yìn o ẹ máa róbìn ẹ máa rí ìyàwó níyàwó ẹ máa dá wọn dúró lójú ọ̀nà. wo kó abayọ ní ìfà àtẹ̀sẹ̀ ń wa mọ́tò tó ń dákú káàkiri. kókó ìyẹn ò tẹ̀ ní mí nìkan ní dé dá. idiot tó. you not supposed to be beating a woman like that it is not proper. I need to beat you just like I'm beating her. ṣe ìjọ síbẹ̀ náà fi fi mọ́tò lọ. irú kí lélẹ̀ ó kọ̀ ó kọ̀ gbà lórí gbà ní mú gbà gbà gbà. can you imagine? ìgbà tó yẹ pé irú ẹ kó kó kó wà wí ni tún máa nọ pamọ́ ní mọ́tò ó máa nọ pamọ́ ní mọ́tò. I have but ìkà lọkùnrin bó tilẹ̀ I really wanna stay right here with him. Baby, my bínú ti rí wo nǹkan báyìí ò ní ẹ bá ṣẹlẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ dáríjì mi. iṣẹ́ rojú mi. iṣẹ́ èṣù mi. iṣẹ́ èṣù ó kàn yẹ kó tètè dé ni ọ́fíìsì ẹni mò ń lọ tẹ́lẹ̀ kó tó dé sórí kó tó nà mí pa kó tó fọ́ mi lójú tán kọ́kọ́ gbẹ ilé ìgbóná mọ́ mi lọ́wọ́ ṣé bóyá ìmọ̀ mi lélẹ́yìn ni tí bá dẹ̀ ṣe gbogbo ara mi lóde tí lóde tí ó ti panabis gbogbo ara mi ó ti nà mí sínú mo ti wọ́. ìfẹ́ tí mo ní sí ẹ ó ti ju kí n máa rí káwọn èèyàn máa dì mú àbí ìtara yẹn ni náà kò ń ṣe pé kò ń ṣe pé kò ń ṣe out of hatred. ìfẹ́ ìgbó ti ń gbóná lára mi i can't take it anymore i can't stand that pain again you are killing me o fẹ́ pa mí ni. please excuse me excuse me má fọwọ́ mi ṣe sílẹ̀ sílẹ̀ sórí tó bá ti lọ kò tí géètì mi tí n bá tún rí ẹnu lé mi mi ní dúró kò nà mí ọmọ èmi ni màá nù ẹ màá nù ẹ gidigidi gan ni màá pa àwọn èèyàn tó má bá mi nù ẹ ìka ọkùnrin. ìka lọkùnrin yìí ó. ìgbà mo fẹ́ ṣe wọ́n sọ pé àdínkù bó pẹ́ bóyá wọ́n. sunny. thousand lè lè ṣe. I love you, Ken. Yeah. No, mo number Wrong number ni. Yeah. oh, save ẹ. E. Hmm. <laughs> Ọpọlọ ni ẹ e. tó bá save ẹ e, máa rí orúkọ tó ti fi sórí. No, don't get it wrong. I don't know that number mi mọ́. Ọkàn ti ń sọ èmi náà mo ti mo jí mò ń wù ẹ́ àṣé nǹkan kan báyìí nǹkan burúkú báyìí máa àṣé oṣù máa ó máa wẹ̀ sí mi lọ́wọ́ àti ìfẹ́ bẹ́ẹ̀ fún tòun dùn, ẹ̀ tún pé. Ẹ kí ló tún ní sọ? 우리 무릎 꿇 무릎 꿇니 이게 한 번밖에 돌아만 민서 오라 오라 돌면서 세금 너무 많이 얘기 오라 오라 오라 아, 맛이 얘나 우어 피부 자꾸 지세요 우라 우라 우라 우라 아. I really wanna stay right here with you. wúrà báwo la rẹ̀ sáwọn dọ́kítọ̀ yẹn ń àtọ́lọ́ọ̀sẹ̀ náà wọ́n ṣe bọ́lá tán àbí kí ló korúkọ rẹ̀ mo wá mo wá wo òwúrọ̀ ni. kí ló tún pa àwọn àtòwúrà pọ̀ kí ló ń wá fún n tó pa yín pọ̀ o ti fẹ̀sẹ̀ yanjú ẹ̀ fúnra rẹ̀ lókè mọ́lẹ̀ ó gbà ó gbà ó gbà ọmọ tí ìbá máa jẹ́ orúkọ tẹ pẹ̀lú wọn ṣe bọ́lá tán tó ń jẹ́ o ti padà nù now ìwọ wá lérò pé kàn sọ fún mi pé ọlá ti tán bàtà ìtàgọ̀ pé ọlá ò tán ọlá kù sẹ́yìn ni èmi rí wúrà wo iṣẹ́ ọwọ́ tiẹ̀ tó ṣe síbẹ̀ tó ti dàrú jẹ́ kí n wá sọ fún ẹ má jẹ́ rí ẹ pẹ̀lú wúrà mọ́. ẹ ẹ ẹ jẹ́ ẹ ń ṣàlàyé fún yín. gbẹ́nu ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu afọ́kímọ̀ ẹ má jẹ́ rí ẹ pẹ̀lú ẹ níjọ́ tí n tún rí ẹ pẹ̀lú wúrà fúnra ara mi ni má ṣekú pa ẹ ó dà pé yorùbá mi ò yẹ fúnra ara tèmi báyìí ni máa sanwó ẹ̀mí ẹ ó gbọ́ yorùbá èmi ni máa fẹ̀ láwọn tó máa pa ẹ lọ́wọ́ ohun tó lè kan ìṣòro ni pé ọ̀rọ̀ a máa lọ nílùú ẹ kí wúrà náà máa ṣe kí ni kó máa lọ nílùú ẹ máa ń eh, wúrà báwọn ṣe jẹ́ sí ẹ níjọ́ tí n bá tún rí wèrè pẹ̀lú ẹ ìwọ fúnra ara ẹ wà á dára ẹ lẹ́bi kí ni mo pè é ṣé o gbọ́n tó wí olóyìn tán máa lọ kí ló tún dúró dè. màá pè é. tó bá pè é tó bá gbé fóònù yẹn tó bá pè é tó bá gbé fóònù yẹn wà á gbádùn mi tó kí n má bínú kí n má tún ẹ bínú kọ́ ìwọ kan aláìní lónìí ara galatia ìwọ kan bá yín ti sọ bẹ́ẹ̀ pọ̀ ọmọkùnrin yìí ó fẹ́ rárá. Hello, darling in fact wo o kí sọmọ àlè o bí mo ṣe ní kí n pè ẹ́ gẹ́lẹ́ ní kọ́ọ̀lẹ́ wọlé yes mo ṣẹ̀ṣẹ̀ tán lọ́fíìsì báyìí báyìí ibo ni wọ́n wà ah o ti délé very good wo fún mi ní ten minutes in the next ten minutes màá délé alright darling I love you too. Hello everybody. Hi. Um, boss said there's an urgent meeting now. That's the information I got right now, so you have to get prepared for the meeting. Urgent what? Ah, no. But on my way to the other department, I'm to inform them of the meeting. Okay. Oh my God. What then if you will you but now buying Ah, anyway, go. Ojú ẹ̀ṣà lọkọ̀ mi ṣe pè mí sí mi tí mo dẹ̀ sọ pé mò ń bọ̀. Jò wá kọ́ wá rọ̀ fún mi, mi ò lè dúró fún mítìn yẹn. Mo ní sọ fọ́kọ́ mi pé in the next ten minutes ó máa rí mi, so I have to go wàá cover up fún mi ṣùgbọ́n ọ̀dọ̀ ẹ̀. Ah, èmi ò ní lè cover up fún yẹn torí ọ̀gá máa bèrè ẹ̀. sà Sule. ẹ pè mí sà. ẹ mi ni mo ránṣẹ́ sí ẹ Sule. sà. sori láti bíi ijọ́ mẹ́ta mo ń ro àwọn kankan. ok sà. mo ń wòye pé ọmọ tó bá ṣiṣẹ́ takuntakun mo believe pé ó deserve promotion. exactly sir in fact <laughs> ó deserve sir especially kó tó wá lọ jẹ́ surprise promotion inú ọmọ yẹn á dùn seriously débi pé a tún ṣe kọjá bó ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ sir <laughs> that's good sir thank you. wọ́n á wòye pé detective Tunaola. Uh, ó deserve it because mo um, observe wípé ó máa ń ṣiṣẹ́ takuntakun ó dẹ̀ máa ń fojú àṣebí wọn mo dẹ̀ rí i pé ó fẹ́ dàbẹ́ ni pé ó tayọ ju ẹ̀yin tó kù lọ mo wá wò ó pé ah, òun ló yẹ ká fún ní promotion yẹn àbí kí ni wọ́n rí sí. sir Eh, ah oh fine sir in fact mo like ẹ <laughs> seriously ó oh, dáa sir in fact ìgbà tẹ kọ́kọ́ ń sọ̀rọ̀ mo kọ́kọ́ bìlì pé èmi lẹ fẹ́ fún ní promotion yẹn torí wípé tabaníkà wò láàrin àwọn ọkùnrin èmi ni mò ń ṣiṣẹ́ takuntakun jù tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ ìgbà tẹ́tí wá mẹ́nu lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin yẹn ó likely kó jẹ́ pé òun ló tayọ lóòótọ́ there is nothing bad in it sir there is nothing. sori nínú station yìí. sir. kì í ṣe láàrin ọkùnrin àbóbìnrin láàrin gbogbo ẹ̀yin detective tó wà nínú station yìí mo sọ ó tayọ ju gbogbo yín lọ wàá wá ṣe nǹkan kan fún mi sìn wàá lọ rí detective kẹ́hìndé wàá ní kó fún mi ní àwọn data ẹ̀ ó dẹ̀ gbé fáìlì ẹ̀ wá mo fẹ́ korúkọ ẹ̀ sí as the detective of the year. Yes, sir. Yeah. You can do that for me, please. Sule ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ṣe wà ìsúnmi ṣá as in I really don't understand Ma, wo gẹ́ẹ̀ tinú láyẹn ṣe bíbí ìbá ìlà wà tó fi mọ́mọ yẹn wá bá wa ibi ìbá ìlà wà lójú wa báyìí lọ ṣe mọ́mọ yẹn dé lọ́jọ́ tó máa mú dé ó ṣe wá jẹ́ gbogbo mímọ̀ ṣe bí kíní ṣe lọ gbogbo bí investigation wa ṣe lọ Tinúọlá ló mọ̀ òun ló máa ń rí criminal mu tó bá tẹ̀lé wa lọ sí any operation kò sí bí criminal ṣe wà intelligent tó àmàrè mú ni kí ló ń ṣẹlẹ̀ what is happening fún tọ́ ṣé kí n má tán gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá ni mo máa seriously mi fẹ́ sọ̀rọ̀ ni but níbi tọ́rọ̀ dé dúró yìí máa sọ̀rọ̀ fún wọ o ìwọ ń tèmi o sórí ọmọ tẹ́ ń pariwo ẹ̀ oògùn ló ń lò seriously ah, ah, mo káṣẹ́ ẹ̀ o níbi tí mo káṣẹ́ ẹ̀ mọ́ oògùn gidi ló ń lò ṣé wò mọ̀ pọ́ èkìtì ni èkìtì tiẹ̀ ó ní burúkú oògùn gbogbo àwọn èkìtì tèmi mọ̀ wọn ò ń ṣoògùn o Elizabeth ò kì í ṣoògùn sórí òun tiẹ̀ yìí ó ṣe yá ti ògùn eégún tiẹ̀ kan ju táwọn ìjẹ̀bú lọ. bọ̀ sórí láìpẹ́ láì jìnnà màá máa kàṣẹ́ o màá taṣẹ́ báyìí màá tàṣẹ́ serious straight ni ìsẹ́yìn ni mò ń lọ straight tí wọ́n ti ogun ẹ̀ ogun ẹ̀ máa domi láìpẹ́ láì jìnnà mo sọ bẹ́ẹ̀ fún ẹ. túlẹ̀ túlẹ̀ orúkọ ẹ ṣe ń rú ẹ báyìí náà báwo ló ṣe ń ronú bí iye àwọn ará ará àtijọba ìwáyé kí ló ṣe é náà ní twenty first century ló ń ronú bí kíní báyìí abeg sọ̀rọ̀ ló sọ lẹ́yìn nítorí pé bó ṣe sọ̀rọ̀ yẹn sìn bó ṣe gbé wá sọ pé ah ipe bóyá nítorí kó máa ń ṣe research ni because ọmọ yẹn ń ṣe research yes ọmọ yẹn tẹpa mọ́ṣẹ́ kò sígbà tí mo rí àti mo ti máa ń wọ ọ̀jẹ̀ she is always. tẹpa mọ́ṣẹ́. ìwọ ni she is always mo ń sọ nǹkan tó wé tó wé tó ṣe kí ni fún ẹ a máa ń ṣe research lórí iṣẹ́ wa yìí kò dẹ̀ sígbà tí ẹ wà hard working tó ní pay off ó ń pay off ẹ ní ẹ ń sọ̀rọ̀ oògùn a máa sọ̀rọ̀ bí ọ̀dẹ̀jà rè oògùn kí ló kúrò oògùn wà ó tún gùn bí kankan as a matter of fact mo ti plan pé màá lọ súnmọ́ ọmọ yẹn i need to get close to her because tí mi get close máa rí something láti learn one or two things my learn ẹ̀ from her. fúntọ́ fúntọ́ orúkọ ló rọ ẹ o ó da orúkọ máa ń ròyìn àpèjẹ gan máa ń ròyìn o. mo ti mọ̀ wọ́n ti gé ẹ̀tẹ̀ seriously sórí àwọn tó ń fún ẹ ní fúntọ́ àwọn náà kó báyìí ká nípa àwọn òbí ẹ tán bí ẹ gangan àwọn náà sọ ẹ lórúkọ tó ń tọ́ ẹ dàgbà ni kò bá dà but wọ́n fún ẹ láwọn èèyàn kan láti tọ́ ẹ ni kò ń ṣe àwọn gangan náà tọ́ ẹ so ìwọ ọmọ tó yẹ pé wọ́n á rẹ́ǹtì pẹ́rẹ́ǹtì láti tọ́ ẹ ṣé o mọ̀ pé làákàyè ọmọ adoríkodò làákàyè ọmọ àdọ̀bálẹ̀ ni ìyẹn ló fi rọ̀rọ̀ gidi sọ mo sọ fún ẹ pé olóògùn lèèyàn oníwọ̀ náà fẹ́ súnmọ́ òkè kó lè súnmọ́ kó lè mú ẹ lọ sí èkìtì lọ́ṣọ̀gùn àbí kó lè mú ẹ lọ jẹ̀bú kẹjọ lọ́ṣọ̀gùn àbí ó fẹ́ dológun ó yá fògùn ṣe wàá gbà ṣèbí òun ló ti ń gba promotion mọ́ yín lára yẹn ibẹ̀ náà ní kẹjọ kó sí ibẹ̀ lẹ́ẹ̀ máa wà tẹ́ fi máa sun pa ibẹ̀ lẹ́ẹ̀ máa wà seriously. gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ Sule ṣé torí pé òfin gbogbo ojú kọ̀ọ̀nà ló ṣe ní sẹ́ǹsì àbáṣọ bí gbogbo ẹ̀yìn tó bá ti kọ̀ọ̀nà báyìí dandan ni kó ló kó máa mú yín láàbù bó ṣe ń sọ̀rọ̀ èmi lọ dẹ̀ you are a stupid boy ọ̀dẹ̀ burúkú wọn lọ sọ fẹ́ pé mi ò lọ ìwọ gbọ́gbọ́ lọ dẹ̀ níbo lògùn wà ẹgbẹ́ gẹ́rà ọjà rẹ kó ṣùkú lọ́fíìsì mi ó máa pé wọ nìyẹ bí ìwọ nìkan àgàn nìyẹ yìí wà wọn yìí nídìí ọmọ. ìwọ ńkọ́. wọn nídìí ọmọ bọdà ẹgbẹ yìí ni. bọdà súlẹ ẹ lọ ẹ lọ. mo gbàtà sọ fún mọ́mí pa débi lẹ́kọ̀ọ́ ọ̀hún bìlí ìlú wa. ṣàkóso. wàá rí dáadáa aná mi ṣé dáadáa ni ẹ kújọ́ mẹ́ta ẹ kú gbádùn níṣẹ́ lẹ́dẹ̀ kú yẹpẹ́ lé wa diwọ́. kí ló dé ah, àmọ́ ṣá o bá àti èrè yín à ń gbúrò yín sí dáadáa ìyẹn ló ṣe pàtàkì àwa náà dẹ̀ ń fàdúrà ràn yín lọ́wọ́ ojú ò ní tì í báwo ni iṣẹ́. àlàáfíà ni iṣẹ́ ń lọ déédéé ẹ̀dẹ̀ wá wo iṣẹ́ yẹn náà ni ò jẹ́ kẹ́ ẹ ti rí wa o ẹ ṣàmọ̀rọ̀ ọṣẹ́ mi anytime báyìí náà lè pè wá tó má dẹ̀ ti pè wá a ní option ju ká lọ nǹkan tí ò ti jẹ́ kẹ́ ẹ rí mi ni ẹ ní bínú sọ́mọ yín ni o. bẹ́ẹ̀ tí ẹ rí iṣẹ́ yìí náà ni ṣáá. ayọ̀lá mọ́mí ẹ ṣàmọ̀ pé àǹtí mi láìkì iṣẹ́ dáadáa wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ àwọn eléyìnbó náà dẹ̀ ló sọ pé what what doing is what doing well. ó ṣe jàre àárín ọlá mi kò yé mọ́mí ni òun ló já sí. dágbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ kọ́ bó ṣe ń ṣe ẹ lọ jàre oníranù efilẹ̀ náà ó tọ́ ni ó tọ́ ló ń sọ náà. kò burú bàbá mi o ṣe okú tọ́jú mi o. kò tọ́pẹ́ mà. mo rọ́wọ́ tọ́jú ẹ̀ lára Tinúọlá iná ò ní tanwó ẹ̀ ò ní dààmú ìgbéga ìgbéga lọ́lọ́run máa fi sínú iṣẹ́ ẹ̀ ọwọ́ ẹ̀ á máa ròkè o tó bá ti ń tọwọ́ bàpò báyìí owó ló máa máa mú jáde òní mú pépà jáde lágbára ọlọ́run inú mi dùn bí mo ṣe rí i inú ó dùn èyí tá à ń sọ dùn ẹ wò ẹ jọ èyí tó ń dùn ẹ̀mí lọ́kàn òun lọ̀rọ̀ ọmọ báwo lọ̀rọ̀ ọmọ báyìí. ọmọ ó ti lọ skul. ó lọ skul. ẹ ẹ ṣé skul mo sọ ọlọ́run àpèsè. ọlọ́run àpèsè lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà á tètè pèsè ní kíákíá á báwo ni jíjẹ. ẹ má rọrí bóyá tá a bá tún padà wá. màmí ẹ wò a máa jẹun náà àti ok wọn ní tá a bá padà wá. dìgbàtí Súlè ṣé nǹkan tẹ̀ ń sọ yìí ó dá yín lójú ìyàwó ti tẹ̀mí ó ń bá ọ̀gá ẹ̀ ní àjọṣepọ̀ I mean tell me how is that possible. ó possible sir seriously mo gbá wọn mú confam báyìí ni kò ṣe pé wọ́n sọ fún mi o torí pé ẹjọ́kùnrin ni mo ṣe ń ṣàlàyé gbogbo nǹkan tí mò ń sọ yìí fún yín tẹ́ẹ̀kì ń bá ń ṣe ọkùnrin tó responsible tó calm ni mi ò ní sọ fún yín máa wẹ̀ lómìnira báyìí kó já sí kòtò kó já sí gegele kò kàn mí but ẹ̀yin ẹ̀ ń ṣèyàn bẹ́ẹ̀ ni mo ṣe pè yín sọ pé ṣẹ́rí wọn sọ fún mi wọn ni wọn pé kọ́ èmi fúnra lára mi báyìí mo káyàwó yín níbi tọ́gà tó ti ń kíìsẹ̀ tó ti ń rò máa sara ọmọ ìkọ́. má so mọ́ má so mọ́ mo fẹ́ gbọ́. padà ẹ wò ṣẹ́rí ẹ jẹ́ kí n tún fi òdí òtọ́ múlẹ̀ fún yín tí n bá download gbogbo ọ̀rọ̀ fún yín pátápátá ẹ gbà pé confam ni mo mi ò mọ̀fọ̀ ṣé rí gbogbo àwọn operations tá a máa ń ní hmm. tí ọ̀gá máa pe ìyàwó yín lẹ́gbẹ̀ẹ́ yẹn hmm. kò ń ṣe gbogbo ẹ̀ ní ìyàwó yín fi wá duty o tó bá pè wọ́n duty táwọn méjèèjì máa ń lọ fún hotel duty ni bẹ́ẹ̀ mo sọ fún yín gbéyàwó yín lọ sóòtẹ́ kó máa lọ nà kó là kó là ńlá kó là eléyìí tó tún wá wọ́ sí bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn ọ̀daràn tí ìyàwó yín máa ń bídìí pé òun mú yẹn òun ká wọn lápapọ̀ yẹn irọ́ ni o ó máa ń bá wọn lájọṣepọ̀ ló fi ń fi style ìyàwó ti tèmi ó ń bá àwọn ọ̀daràn ní àjọṣepọ̀. kó lè mú wọn máa ń bá wọn lájọṣepọ̀ àìmọye lójú mi báyìí ti máa dúró sẹ́yìn tó get down. ọkọ̀ ńlá ni. bọ́lẹ̀. Ah, ah, àfi bí alábìjẹ́ mi. o ṣe o ṣe o ṣe súlẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. get down get down. Oh my God, fún mi ti ń rìn. mo pèjé ọgá mi ló pè sá. hello sir. yes sir. all right sir right away sir okay sir. Oh my God. Ah. Sweetheart ọ̀gá mi ló pè mí a ní assignment right away mo dẹ̀ ní láti wà ńbẹ̀. ọ̀gá ẹ̀ ló pè any very important assignment àbí. yes dear. lọ́nà assignment ṣé ìtẹ̀ máa ń ṣe ní hòtẹ́ẹ̀lì yẹn the most important one ìtẹ̀ máa ń ṣe lórí bed papọ̀. <laughs> Ah, ah, ó fọ́ ni gan-an ó tẹ̀bí báwo iṣẹ́ mi lásán ọ̀rọ̀ pa ẹ̀ náà a ní a ní assignment ní office a ní assignment a ní láti carry out immediately nǹkan tó ń pè mí fún nìyẹn as a matter of fact gbogbo àwọn colleagues mi sì wà ń bẹ̀ èmi nìkan ló kún un ṣe tán dúró de yes now ah mo jẹ́ kí tètè máa lọ jàre mi gbọ́dọ̀ late débẹ̀. ní ọ́fíìsì lálẹ́ yìí so ó dà pé mo sound funny lójú ẹ̀ àbí. ah yes now. ó dà pé o ti rí mi mo ti wọ clown mo ti di prince jester my friend kóra ẹ kó jókòó sójú kan bẹ́ẹ̀. ah ọkọ mi ò fọ́ ni gan omi mi ń lọ jàre kí là ń sọ kí ló ń sọ. ó dà orí ẹ ti my, fẹ́ lọ́sọ̀ọ́ níbẹ̀ oṣù tí wàá fún àìlè ṣe káàkiri sọ̀rọ̀ tó ń gbẹ̀mí dákẹ́ tí mo ń wẹ̀ ọgbọ̀n oṣù oṣù tó ń sọ lẹ́yìn ló sọ̀rọ̀ òṣìyàn wà nínú. him in the bathtub. In the bathtub? How, how come? Abi, at least, thank God it's no more than this. Is it an accident or beating? Ah, ah. mo ṣubú ní bátọ̀ ọ̀gbìn. sorry sorry ẹ ṣẹ̀ṣẹ̀ ń wẹ̀ ń bẹ̀ ni. ṣé ó lẹ́ni tí mo lè yọ ṣùgbọ́n mo bá tọ̀ ọ̀dún ni. kò ní àgàgà tó bá tiẹ̀ wá tún ní táyì ẹ̀ ọkùnrin wà ń bẹ̀ nu ní ọ̀ṣùgbù ọkùnrin àtúnjẹ́ àyàn lẹ́bọ̀dé àbí kéèkì àbí. See, abeg don Don't lis ten to Sule that's the way he talks hmm. um, come on see I don't expect you to come to work today at least or that will understand uh, you know me now. I always like to be in the office, no matter what. Yeah, I know. So and this one is even minor. Nǹkan kékeré lélẹ́yìn náà. So kí wàá ní ibi tí màá ṣe wá jókòó sí. Is Oga in the office? Yeah, Oga dey, Oga dey office. Hmm, ah. láti rí o, ọ̀gá mo ní ìsọpẹ́sọ̀ tó kúrò àfúnlálẹ́ àná. Nǹkan ìyẹn ò gbọ́dọ̀ wá ìyẹn ò gbọ́dọ̀ wá mi sí irú yẹn ní ìyá gbogbo àkárí òwò àlejò wa yẹn. Ìdè ló ṣojú fún ọ. Òkè mọ̀ wá tí wọ́n bá ṣe eré àtìgbà tó ah! bá ṣe é. Ṣé máa ṣe o? ojú ó pégún lóde òde ò dá o ah, ah. mo yọ̀ ṣubú nínú bathroom kó tún wá lọ jẹ́ yíyọ̀ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú blow kick and start gbà bíi ẹnu bẹ́jẹ́ bí gbàtí wọn jà spartacus. ṣé na me dey talk to you. i no talk to you i just dey count coin. You know say you be my personal person. i just say make i ask. <coughs> yeah, let me ask you a question. What if it happen between woman and man? Wey man will beat woman like that? Wetin? So na wetin Tinola tell you? Tinola, do I mention Tinola's name? Do I mention Tinola's name? No, this na wetin you see for your face. Let me give the last question. So make I ask. You too like Abosi o. Abosi bá yẹ yẹ o. Ìṣàkóso fún you ló gbọ́ Yorùbá gbé kéré ẹ̀gbọ́n gbẹ́gun sínú ìwé rẹ̀ ṣé àmì ilẹ̀ tọ́ ti. wo ọ̀rẹ́ mi yẹ sọ fún ẹ kò sí ọkùnrin kankan tó lè gbà yóò mọ̀ pé láàrin oṣù kan kíyàwó mi má súnlé ju ẹ̀mẹ́ta lọ ìwọ náà sọ fún mi ta ló lè gbárù ẹ̀. Hmm. ọmọ ṣé o ti gbàgbé iṣẹ́ tíyàwó tèmi ń ṣe ni o ti gbàgbé pé actress nìyàwó mi oṣù mẹ́ta ìyàwó mi lè máa wálé tí bá tún wá complain á ní kí n máa bóun location <laughs> ọjọ́ tí mo wá dé location mo kàn déédéé gbọ́ àṣà ìyàwó mi fúnra ẹ̀ báyìí ló di ọkọ ọlọ́kọ mú àfikù àfikù àfikù tó bẹ̀rẹ̀ sí ń kíìsì ẹ̀ lójú ayé mi báyìí bí pé mi kíìsì ẹ̀ rí láyé mi ni mo ní ah kí ló le tó yìí wọn láti ní ah mo tún gbà fọlọ́run ó tún kì í mọ́lẹ̀ fífa Áfíríkà Áfíríkà ó tún dorí bẹ́ẹ̀dì wó náà bẹ̀rẹ̀ sí irun ìyàwó mi náà rún ní òrùnkún mu ni à ṣáyé mi ò ti wá ta báyìí irú iṣẹ́ wo délé báyìí wọn láktìn ni mo láktìn tó ni ah, wọn ní ṣe mi ìrìpọ́ fi pílò dẹ́mákéètì àárín àwọn méjèèjì ni mo lé mi ò rí pílò kankan o ìgbà tó kàn jẹ́ pé mo wá fẹ́ di rádaràda gan sí location wọn mo kàn gbójú mi kúrò ń ni upon that I still love and trust her I love her because iṣẹ́ tó yàn láàyò kó n fẹ́ ṣe nìyẹn bó dẹ̀ ń support ẹ̀ tiẹ̀ dúró náà ìyàwó ẹ̀ tí wọ́n ń complain lórí lórí ṣùgbọ́n àbí pé wọ́n ló ń lọ sí police college. yà èmi náà mo ràn ẹ ṣó mọ̀ pé gbogbo ìgbà yẹn máa ń wò pé ọlọ́pàá wọn ń tọ́jú wọn ń múra jù ẹ nísìn títọ́jú yìí ó ti pọ̀ jù aṣọ péńpé tán máa wọ̀ all in the name of trying to seduce the criminal káwọn bá lè carry out operations wọn ṣọwárì nǹkan tó tiẹ̀ ń dùn mí jù gan-an níbẹ̀ ni pé ìgbà tó wà ní kọ́lẹ́jì olóyún èmi mo fọwọ́ ara mi sọ fún pé kó lọ ṣe oyún yẹn kó má bàa lé kúrò ní kọ́lẹ́jì now àtìgbà yẹn believe me àgbọ́pá àgbọ́po gbogbo èrò ọkàn ẹ̀ ń sìn báyìí iṣẹ́ yìí ṣáà náà ni. wẹ́ ọ̀rẹ́ mi a máa wá abetí sùúrù wa a máa ní sùúrù ni o ó ti náwó lé lórí jù à ń ṣọmọdé mọ́ àti ń dàgbà ìtí wo ló wá gbọ́n sí pé o pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ra yín mọ́ kó wá pa ok ìyẹn wá wà lẹ́gbẹ̀ẹ́ kan yẹ ká tiẹ̀ wá sọ̀rọ̀ nípa láìvì gangan fúnra ẹ̀ sórí àtọkùnrin o àtobìnrin o àwọn méjèèjì àjọ ni o gbogbo wa mánéèjì ara wa ni kò yẹ ń sìn sórí ẹni bá ti wá kọ́ ọ̀rọ̀ yẹn sọ́kàn jù ó máa kú ni o tí wọ́n bẹ́ẹ̀ ti wá kú kí ni wọ́n máa ṣe wọn ò ní sùn jẹ o wọ́n máa sin ni tábà ti wá sín tán jésù ti dé ní láìfọ ẹnìyẹn nìyẹn jésù tán ló ń bọ̀ ń bọ̀ ń bọ̀ yẹn o ti dé ní láìfọ ẹnìyẹn that's the end ṣọwádìí kìíní tó ń pọ́nlé má fọwọ́ kàn má kìsì má jẹ̀gbátà wòye àwọn wòlé kan dẹ̀ wà níta àwọn wa gbàmú àwọn arun nírun tí wọ́n rìn rí tí òkú wọn náwó lé lórí wọ́n wá arun anyhow wọ́n arun láti ta wọ́n arun wọlé ilé tó fowó ẹ̀kọ́ yẹn wọ́n á gbé lọ sórí bẹ́ẹ̀dì ẹ̀ tó ní oríṣiríṣi effect yẹn wọ́n á gbé sórí ẹ̀ wọ́n wá arun nírun àrùn pa tí wá arun tán àwọn ẹbí ẹ̀ tí wọ́n ní kó jẹ tí ò ní lè jẹun tẹ́lẹ̀ ìgbà tó wá rọwọ́ rúnrún yẹn ó máa gbàgbé pé ẹnìkan ti kú o àwọn abíyàn tó wà máa dúpẹ́ lọ́wọ́ rẹ pé ẹ ṣé o ẹ kú àdúró tí o látijọ́ tí ọkọ ẹ ti kú kò lè jẹ kò lè mu bó ṣe wá rí yín báyìí ara ẹ ti yá. please mo fi ọlọ́run bẹ́ẹ̀ má gbọ́rọ̀ ẹ sọ́kọ̀ jù má kúkú sàrà tó má kúkú sàrà wọn máa sin ni o torí ọlọ́run. ṣé ibi náà pa wọ́n sí ni àbẹ̀nulé. nígbà tó ṣẹlẹ̀ pé ṣẹ́rí Wàsíù èlé yíba ẹni wọ́n pa sí. wait wait you are getting me confused oní bíbá yìí lọ pa wọ́n sí ta lọ pa sí bíbá yìí náà méjì because mo ṣe kán ṣẹ̀gbé eléyìí wá sí bíbá yìí sẹ́yìn ni báwo lọ ṣe ṣé bíbá yìí lọ pa wọ́n méjì sí ni àbí kò yé mi i don't get. ṣẹ́rí ilé yíba iná pa sí ilé inú bedroom náà pa sí. oh okay okay okay meanwhile bó ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo narration ẹ̀ bó ṣe explain gbígbà tó yẹ pé fíìmù ni wọ́n play ẹ̀ lójú ẹ̀ ó wà ń bẹ̀ ni tó bá dé wà ń bẹ̀ kí ló dé tí wọ́n ṣe ń kọ́ fún ọ. tẹ́yìn kan ló ṣẹlẹ̀ ni pé tí mo ṣe ń gbọ́ strange voice mo sáré sí abẹ́ bed ibi ẹni mo wà tí mo fi gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ok wọn ò rí wọ rárá sí ah, all right mo understand. I think we're done. Let's go for ambulance. Colin will come quick. I think so. Ah, no, Detective Ayo, we are not done yet because a ti rí fact or link to my ta fi máa mọ àwọn tó wá which is very important. Very, very. my dear listen, má panic ṣùgbọ́n a kò fẹ́ get facts to my lead wa sí arrest and tó ṣiṣẹ́ bíi ni which is very important ṣòye yes, so listen. Only ní wọ́n pa èèyàn kan bedroom wọ́n papọ̀ sí living room so báwo one year just ṣe dé ara ògiri bathroom ṣẹ́yìn tó ṣẹlẹ̀ ni pé ìgbà táwọn olè yẹn tán dé bùdá bàbá ẹ̀sìn bàbá wọn drag wọ́n kọ̀ tí kọ́nu wọn wọ́n kọ̀ tún la ògiri ni ẹ̀jẹ̀ ló wà lára ògiri so inú wa bí àwọn tó kú wọn á mú bọ̀ wọn á yìnbọn pa bọ̀dá mi. oh good so ẹ̀jẹ̀ tó wà lára ògiri ló bá tún ẹ̀jẹ̀ kan lára àwọn ọ̀daràn yẹn ni. ẹ bẹ́ẹ̀ ni. Ah, a máa ní ìdẹ a máa gẹ̀ díẹ̀ yẹn láti inú ìdẹ good mm, i think this will help láti mọ àwọn tó ṣiṣẹ́ yẹn mọ́ta ni ìjọ ọmọ kọ́kọ́ tó máa ṣẹlẹ̀ wọ́n máa pàpọ̀ wọn sí ìbò ní láti bára lọ station. station. má wọrí ní sòrò farabalẹ̀ ṣé o fẹ́ kí àṣírí àwọn tó pa ẹ̀gbọ́n ẹ̀ tú ni. mo fẹ́ tó fẹ́ nìyẹn ṣe fẹ́ kọ́ pa ọ náà ni. farabalẹ̀ tó ní láti tẹ̀lé wa. okay you guys are here and you have to wait till the ambulance arrive here okay. Tí mo kọ́ fáwọn ọmọ náà. pé today. ti dé. ẹ máa pẹ́ náà lọ dé ma. ok kò ìpẹ́ tó ah good. hello. yes detective Tinola oh yes Eka soma. Okay. Wow. Okay, I doubt our àtàwọn guys yẹn wow oh ah thanks very much ma ẹ ṣé gan we really appreciate you Oma àwọn abẹ́ very good ẹ ṣe gan thanks so much ma i'm really very grateful for this ẹ ṣe àdúpẹ́ ma okay bye ma yes yes yes ah you know, Gama, because information on you. hello sir yes sir I ti gé ẹ̀ta ìdá àtàwọn criminal sir. ti ń pẹ́ gan-an láti tètè lọ. tó wàá múra bí call girl. bẹ́ẹ̀ là ń bínú o anyway by now you should be used to this anyway jẹ́ kí n explain fún ẹ wọ́n ti fún wa ní information lórí àwọn criminals kan tá a ti ń tíwò tipẹ́tipẹ́tipẹ́ and alẹ́ yìí a gbọ́dọ̀ knock wọn down so in fact I even have to leave now torí ó rẹ̀ pé mi gan ti ń pẹ́. ló múra báyìí. bẹ́ẹ̀ ó mọ̀ pé we have to dress very scandalous láti seduce so in fact nǹkan táwọn colleagues mi wọ i'm sure pé ó tún máa kéré gan jẹ léè lọ so let me go now big show n jo wo ni is it because i'm sexy are you jealous because i'm sexy èyí <laughs> má wò lọ nígbà ìyàwó ẹ ṣùgbọ́n which mean luck. Mm. See ya. wà mo gbádùn mẹ máa wà ẹbí she's on duty. ẹ kí ló sọ. duty. ti máa wà ẹ. wá tí ẹ sọ fún mi náà èwo ló pàtàkì sí ẹ gan ṣé iṣẹ́ ẹ ni àbẹ́mi ọkọ ẹ. ẹ wo detective please ẹ jẹ́ kí tẹ̀lé ọkọ mi tó bá dọ̀là màmá explain everything. ọ̀dùn náà tẹ̀lé àpẹ́ mò ń gba permission lọ́wọ́. má bá kí tó fọ etí ẹ. ẹ lè lù ú ni. màá gbà ó màá gbà ó nínú ọmọ. ààrẹ ṣe bẹ́ẹ̀ kí ló dé kílẹ̀ mí ìbàjẹ́. bá a tó bá tajà rẹ mo lè ṣe kí ni màá fọ́ bàtà mórí ẹ̀ bóyá wọ́n báyìí. ṣé máa mú lọ ẹ̀ka tó fọwọ́ ọ̀gá pẹ̀fẹ́ mú lọ nà ẹni ṣé ló wà nà ó. ọmọ ló kúṣẹ́ fún wa nà ó. kò ní bá mo ṣe pé kí ẹ fẹ́ sọ fún ọ̀gá sí. kó tó bá wọn ìrìnkà sọ fún ọ̀gá yín ọ̀gá yín kọ. this mission is i don't know. wúlò súlè súlè súlè kí ló ń wò báyìí tó fẹ́ wo nọ́mbà yìí òun juwọ́ súlè are you okay? èèyàn rẹ. are you okay súlè? èèyàn rẹ ọ̀dẹ̀. wọ́n mú lọ́dún yẹn náà. ọ̀dẹ̀ lẹ́yìn àìlọ́kọ̀ ń dà yín láàmú. ká lè mi lọkọ ẹ ni ká ní ọkọ ẹ tí wọn lọ jẹ èèyàn tó jẹ pé ọfíìsà bíi tèmi ni bó ṣe wá mu yẹn iṣẹ́ tó fi dragẹ̀ tiruntirun pẹ̀lú orí yẹn èmi ò ní dragẹ̀ bẹ́ẹ̀ o mi ò bá ti fún un níbọn jẹ́jẹ́ kó kàn ṣùtẹ̀ gbáà what kó kú dànù yes now okay ìyàwó olè ni torí pé ó fẹ́ mú criminal òun romance criminal òun gbáyà sí wọn òun fẹ̀yìn dín ọ́ kí ló dé nǹkan tọ́kọ ẹ̀ ń sanwó fún torí ọlọ́run bó torí pé ẹ̀yin ò ní ọkọ ńlé ẹ̀ ní home kò jẹ́ kẹ́ mọ nǹkan tẹ̀ ń ṣe. sọmọ pé orí ẹ ti dàrú ṣá sọmọ pé súlẹ̀ yìí orí ẹ ò pè ṣá. mo ti máa ń sọ pé orí ẹ bọ̀bọ̀ yìí ò pè ìwọ náà wọ̀rọ̀ ọ̀dẹ tó sọ jáde lẹ́nu ń sìn wọ́n rán gbogbo wa ń ṣe pé ká ṣiṣẹ́ ń bíbáyìí wọ́n wá mú kan lára wa lọ ìwọ tó jọ́kùnrin ṣọ́kùnrin ni wọ ìṣá o lè gbà padà kó jẹ́ ká lọ ṣiṣẹ́ wa. ok kò sí wàhálà ṣebí díútì tá a fún àwọn olè yìí nù lé ẹ jẹ́ ká lọ máwọn olè tàbí kẹ́yìn lọ máwọn olè ṣé bí òun nìkan ló kúrò láàrin wa ṣé ọtún wà mẹ́ta tó kú olè dá ó yá tẹ̀yìn bá mọ̀ṣẹ́ yín bí iṣẹ́ ẹnì sí onúlé ẹ lọ mọ́lẹ̀. shut your mouth up bí kan imagine o lè pa ẹlọ́kùnrin wọ́n mú ọ́fíìsà tó on duty wọ́n mú lọ níwájú ẹ̀ o lè ṣe anything o wá ń sọ bí bí bẹ́ẹ̀ tí náà torí ẹ̀ ti tú kò ń ṣe bí ẹni pé náà torí ẹ̀ ti tú n tó bá wùn yín nìkan sọ fọ́gà pé ọkọ̀ oníkan ó wá mú nìkan kúrò ní duty it's as simple as that. olè olè olè olè ẹgbàá mi olè olè olè olè. olórí ibu ọ́fíìsà ọ́fíìsà tó gbọ́ pé olè tó sá ẹ wọ ọmọ ẹ wọ ọmọ ọmọ rèé ayé yìí ti bàjẹ́ láà tí ń ta lá. wọ́n sọ pé adékú bó pẹ́ bóyá wọ́n ní kókó. past. Ìfẹ́ láìsí ìgbàgbọ́ ẹ̀san ẹ̀san ni o. Ìkà ìkà lọkùnrin. Oh, yeah. jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. tó kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ sílẹ̀ ni pé detective we shut up. ìjọ ìtorí ọlọ olóògùn fi bẹyẹ ṣàánú méjì. ni pé detective ni wọ bó ba jọ ń ṣayé so ọgbọ́n tí wọ́n máa fi mú àwa òun ni wọ́n ń dá àbí má wọlé ó kéré gan ó kéré ó tójú ẹ̀ máa rí lé ni o ò ní believe ẹ. ọ̀nà ọlọ́pàá tó fẹ́ mú èṣù lórí ta ni kò ní wọṣọ tó bá wọṣọ gan. ó máa já pẹrẹpẹrẹ ni níwọ. ẹ filẹ̀ òun náà gan ọ̀tí àwọn òkúmi labalábá tó bá dùbùlẹ̀ gbóyè wà yẹn gan lásán aṣọ gan máa yá yàmàyàmà ni. ó yá bọ́ọ̀bù nǹkan tó kó kọ́ra bọ́ọ̀bù gbẹ̀ ní kọ̀ọ̀kan àwa mẹ́rin tàbí ṣe ń wà ẹ̀ a máa lọ lára ẹ̀ a máa yá ta a ṣe máa wọn ṣe kí ni a máa yá mútu a máa pa ẹ pátápátá. ẹjọ ẹjọ nítorí ọlọ ẹ má ṣe bẹ ẹjọ nítorí ọlọ ẹjọ ìṣàánú mi ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ọjọ ẹjọ ẹjọ nítorí ọlọ nílẹ̀ ẹjọ nílẹ̀ ẹjọ. ìyàwó owó gbogbo ọṣẹ yẹn lóye ó ti lọ ó dáná afẹ́pánù tẹ́lẹ̀ ni ó túbọ̀ múṣẹ́ ẹ̀ sí ni. Yeah, morning. Yeah, detective Tinola Labere. Um, actually, at mọ́mí ẹ̀mú tí mo bá I didn't meet her there. I'm eh, mo dẹ̀ wo pé tí má ti ṣe é sìn kí because mo mọ̀ was not doing. lọ́dọ̀ Will you keep your mouth shut? Are you all right? Who are you telling to keep his mouth shut? Hope you know you're talking to an officer. So what? Do you know you're talking to a married man? I don't care. Really? Wo mi ti ẹ̀bẹ̀ e lẹ́jọ́, mi sì máa láti bẹ́ẹ̀ máa exchange words. Ó máa wọnú ilé ẹ̀yẹ́ sìn, ó máa mú Tinúọlá jáde fún wa. Àbúrò pé mi ìrántí ojú oju eni. wo mi dáadáa o. Ìjẹ́ta ló wà mí lọ́dọ̀ bàtà tí ń ṣe operation lọ́wọ́ tó mú kó láàrin wa. Àbò fún pé mi ò mú ẹni. Look, kò sí nílé. Is that all? Since you said um, she's not around, ẹ máa tẹ̀lé wa office. What's the big deal in that? Ẹ máa lọ now, I'll drive behind you. Nope. You come with us in our own car. Look, it's not a criminal offense. You can do this to àwọn tó tó ń mòfin kò ń ṣe mí. You get it? I'll drive behind you. Oh, what's the ti ní my drive tẹ̀lé wa lẹ́yìn. Ẹ jẹ́ ká lọ dúró ní mọ́tò wa ń ti rí wọn. mo ti rìn rìn rìn rìn gbogbo ibi tí mo lọ pátá èmi ò rẹ́gbọ́n ẹ̀ hàn ah. mi ò rí ẹ̀gbọ́n ẹ̀ rárá ìgbà tí mo rìn tó sún mi mo wá lọ sí police station ìgbà mo débẹ̀ ṣá wọ́n ṣáà ti ti ọkọ ẹ̀ mọ́lé. ó bẹ́tà ibi tó máa kú sí nìyẹn ibẹ̀ yẹn ló máa kú sí torí mi mọ bọ́kùnrin ṣe máa wà tí ò ní fún ìyàwó ẹ̀ ní rest of mind tọkùnrin máa wà atlas bẹ́ẹ̀ yẹn mọ́ èmi ibẹ̀ ló máa kú sí. ìmọ̀ mi tó ti ṣàgbákù ẹ̀ kọkùnrin wà kó yá ìka kò kì í ṣe èèyàn ó kàn fa àwọn èèyàn bóra lásán ni. bẹ́ẹ̀ ni ó ti wà place jù. wọ́n ti ẹ̀kọ́ kọ́ fún mi lómi omi tó tutù. sọ́ọ̀rì. omi tó tutù. bẹ́ẹ̀ ni kọ́ ló ṣe àgọ́ mi kọ́ ló ṣe ọmọ mi ní ọmọ mi kú ó sọ̀jọ́ ọmọ mi nù lọ. sir detective sílẹ̀ ti jẹ́wọ́ sir. what? Sule yes sir. ó ti jẹ́wọ́ pé òun ló mú ọkọ detective Tinúọlá lọ sí operation. yes sir. my god this is terrible. Okay, um, bá mi pe Sule àtàwọn two detectives kan jọ lọ sí operation wa. hi sir. Hey, Sule Sule. Ah. Sule. Sule. Ah ah, ojú dẹ̀ gbà mí tì fún ẹ. Yes, ojú gbà mí tì fún ẹ. Kí ni ọmọ ọlọ́mọ ṣe fún ẹ? So ìwọ ni èpò tó wà nù àkàmọ̀. Ìwọ ni kòkòrò tó ń jẹ̀fọ́. Wá kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ. Kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ tó fi ń rojú ẹ káàkiri. Kí lọ́jọ́ tó ń rojú ẹ fọ́kọ ẹ? Èṣù ni o tún láyà o tún mọ́pẹ̀ lọ sí operation grant kí ló dé kó lè dábẹ̀rù. I'm not a sir you should not do this sir. Look at yourself now. kírímínà tá à ń wá àárí detective Tinúọlá àmọ́ ibi tó wà right now sọ fún mi àmọ́ ibi tó wà kí ló fẹ́ gbà ń díẹ̀ Sule kí ló fẹ́ gbà ń díẹ̀ anyway mi ò nẹjọ́ bẹ́ẹ̀ rò ìjọba ti rán mi sí ẹ màá dẹ̀ jíṣẹ́ fún ẹ. ẹ wo ẹnì kan fún un rè kí mínísà. gbà eléyìí wọ́n ní kẹ́ that is your dismissal letter. dismissal letter sir. get out of my office. ẹ jọ tó lọ lọ́wọ́ ẹ jọ mo bẹ̀ yín ẹ jọ mo fọ́ ah, kò sí tí àwọn máa get out of my office. ẹ jọ sà ẹ jọ ọ̀gá ọ̀gá ẹ wo ẹ nìyí ṣe rẹ̀ bọ̀lá yìí ẹ jọ tó lọ́wọ́ sà ẹ jọ mo fọ́ má dismiss me sà. káyọ̀ dé ní ọ́fíìsì mi. yé yé ayé mi o. Ah! and as for you two ẹ lọ sọ operation kí lẹ̀ ń wò tí ọkọ̀ tinúọlá fi mú tinúọlá kó lọ operation yẹn. Um, actually sir we start we, we tried stopping her from going with her husband but òun ló insist pé òun fẹ́ tẹ̀lé ọkọ òun sir. Yes sir. Ah, ó lóun fẹ́ tẹ̀lé ọkọ òun lọ so ẹ lè tírè lẹ̀ ọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ fún backup mo béèrè ní. mi ò lẹ́jọ́ bá yín rò ó ṣòro yìí pé ẹ̀ mọṣẹ́ yín níṣẹ́ ìjọba rán mi sẹ́yìn náà ok gbà títẹ títẹ lélẹ̀ you are under two weeks suspension. Ah! two weeks I just, sir please sir we are sorry sir we are sorry please sir. èmi kọ́ níjọba tó bá máa sọ́ọ̀rì lọ sàbújá kó lọ sọ fún wọn bẹ́ẹ̀ now leave my office. ẹ má bínú sá ẹ má bínú sá àníṣe bẹ́ẹ̀ mo sá we are so sorry sir. leave my office ẹ̀yin èèyàn kéèyàn burúkú yìí ah, kí ni police force wá ń dì sí irú àwọn èèyàn wo ló ń gbà sí police force ń sìn lazy people gbòòrò wọn ṣe agídí ló máa fi jẹ èmi àgbà lọ ṣe iṣẹ́ títa rẹ̀ mi ò dẹ̀ mọ̀ bóyá on screen wọn mọ́ pàápàá bunch of liars. ẹ pẹ̀lẹ́ ṣé wàá òkè. Okay? 我眼光，这个朋友。 But you feel much better now? Ẹ jọ̀ọ́, kí ló ṣe mí? Ṣé ẹ ní àdírẹ́sì ní family member yín tí a lè pè é? Nítorí àtijẹ́ ta tẹ́tí wá ń bí ó dá mi lójú pé wọ́n á ti máa wá yín kiri. Ẹbí? Ah, ta lè bí mi? Ah, um, okay. What is your name? Orúkọ. Ẹ rántí àdírẹ́sì ibi tẹ́ ń gbé náà mi ò rántí nǹkan kan ẹ wo kí ló ṣe mí. don't worry just relax your head please. okay. ẹ̀san ẹ̀san ni o. Hello, my angel. Welcome, darling. How you doing? I'm fine. Go on. Báwo ń dé ẹ? Ṣé kò rẹra? Dáadáa ní jàre, adúgbò kò kọjá àfaradà. Olùwà ṣe o. Èyí sòrò. Iná ń ta sánsán jáde láti inú kíchìnì. Mo ti prepare favourite meal rẹ. Yes, àmàlà ewédú pẹ̀lú gbẹ̀gìrì. mo kí mo kún mo dáná báwo ló ṣe mọ̀. àṣìkò ló sọ ọ́ ti dàgbé. <laughs> that's a good one i like that. yes. good. <laughs> okay. Um, mọ ohun tó máa ṣe fún mi kọ́kọ́ lọ sókè lọ ṣáwà nù tó bá ti wẹ̀ tán àbí kó tó wẹ̀ tán màá ti sẹ́ẹ̀ dá ẹni. tara bá tutù pẹ̀lú nǹkan gbígbóná náà tẹ̀mí lọ́fọ̀ọ́. gbogbo ẹ máa lọ papọ̀ ni. <laughs> máa fi ìfọkàn mi pa mí lẹ́kún orí. máa fi ìwà ọwọ́ mi báyé mi jẹ́ o. Ọ̀túnba. treat me how to love and love. Jésù lè ṣe bà ayé mi jẹ́ nìyẹn o. ọ̀rẹ́ mi hmm. ọ̀rọ̀ tó wà lẹ́yìn iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀kún o. Jésù lè ṣe bà ayé mi jẹ́ nìyẹn. bí kò ṣe bá ṣe máa wá bíyàwó ẹ̀ ṣe máa padà sílé láyọ̀ àtàlàfíà and then let me tell you Súlè kankan ò bà ayé ẹ̀ jẹ́ o ìwọ gọgọ fúnra ẹ̀ ló bà ayé ara ẹ̀ jẹ́ yes nígbà tí colleague ìyàwó ẹ̀ tó wá ń bá ìyàwó ẹ̀ jẹ́ fún ẹ all because she's good at her job ó yẹ kó rorí ẹ kó mọ̀ pé ìlara lásán lásán ni wọ́n ṣe you see mo dẹ̀ fi ọ̀rọ̀ ara mi ṣe example fún ẹ o but o ò gbà now mo mọ̀ pé ibi tí súlẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ bá wà báyìí mílíkì ayérayé ló máa ṣe ń bẹ̀ wọ́n wá sọ ìyàwó díẹ̀ díẹ̀ tí à ń wá kiri. Hmm. anyway mo mọ̀ pé ọlọ́run á fún wa rí ní agbára ọlọ́run ìyàwó ẹ̀ máa padà wá sínú ilé láyọ̀ àti àlàáfíà so ìrònú yẹn 你骚扰别人啊？去，回去。 dé kí ló fariwo. Ah! Ah! I was getting set for work mo kò déédéé gbáriwo ni what happened. Oh. Oh. Please, who are you? ṣe bọ́lá tó ń kọ́ ṣe bọ́lá tó. calm down ọkọ ẹ right. bẹ́ẹ̀ni. he is very fine please sit down sit down. Sherry enquanto tó ṣẹlẹ̀ rẹ̀. mo máa ṣe a ìrìn tó máa ṣiṣẹ́ dé àárín ọ̀nà tó wọ́n fi cash fún isso quando wọ́n for kọ́kọ́ everywhere não kó look clean gbogbo ẹ̀ náà máa ṣe. não ah, ah. èèyàn lélẹ́yìn náà akiri ah, ẹ kí wá check bíbá yìí báwo lèèyàn ṣe débi tẹ̀ mọ́. every minute lá máa ń wo bí ah ló ẹni ṣe mí náà. ẹni ṣe mí náà. ẹ wo ẹ wo ẹ torí ọlọ ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ wo ẹ àdúgbò ẹ gbà mí o. oh goodness. ó yà mí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn látìgbà yẹn ló ti di ẹni tó ń gbénu lé mi láti jọ ń gbé papọ̀. my god Ah, mo ṣe rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní kí n tó dé inú igbó yẹn mo ti rántí gbogbo ẹ̀ ah. aṣọ́lóore mi ni. ẹnikẹ́ni tí ìwà bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀. thank you. you must welcome. ó mà ṣeun. Come on, you don't need to cry. See, you're in safe hands. I'm Sorry. Hmm. Doctor, ẹ ṣeun mi mo dúpẹ́. Ẹ ṣé o, Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ Ah! Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. Mo gba àdúrà gba àdúrà. Ọlọ́run dẹ̀ gbàdúrà mi ah ó ṣe o bàbá dáadáa ẹ ṣeun mi ẹ ṣe ẹ. mọ́mí ẹ wo ọlọ́run ní kẹjẹ ká dúpẹ́ fún òun lọ́ba tó ń ṣe ohun gbogbo tó dẹ̀ mọ́ sọ ohun gbogbo. Doctor God bless you in Jesus name. Amen. nígbà tó jẹ́ pé ẹ jọ̀ọ́ mo mọ rírì oore tẹ́ ṣe fún mi èló ni gbogbo owó mi kí n wọlé kí n fún yín ẹ jọ. ẹ <laughs> ẹ máa jẹ gbèsè máa <laughs> so kò sí owó kankan tẹ fẹ́ san. ẹ fún mi àsìkò kankan. kí n ṣe God bless you ẹ wá gbọ́ ẹ lọ lé níbẹ̀ ṣe wáyé o bẹ́ẹ̀ ni ẹ lọ. ibi ilẹ̀ máa sùn. Ah, ẹ ṣe kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. anything tẹ bá ti fún mi náà ló wà ok. kò sẹ́ni tí ń bí o ohun tẹ bá fẹ́ gangan ni kẹsàn ẹ jù. gbogbo nǹkan tẹ bá ti fún mi náà. mo fẹ́ kẹ́ sọ nǹkan tẹ bá fẹ́ gangan ohun tẹ bá fẹ́ ohun tẹ bá fẹ́. ẹ abula abula ẹja oya oya oya ẹwà ẹwà ní kọ́kọ́ ẹwà ẹwà ẹwà ní kọ́kọ́ bá mi ah dàásọ́ mi kí sáré wá fo tèmi máa yá ju tiẹ̀ lọ. Ah, ẹ ṣe.

ó lè já mi sí àárín ọ̀nà ní ọ̀gànjọ́ òru ó ti ẹ̀bí kíta ẹ̀ ní mi rárá tí bá ti kú kọ́ aṣọ òtún lè wá ibà láti wá bẹ́ẹ̀ mi ìkà ni ẹ ìkà ló yẹ kí n máa rí ẹ báyìí kí n máa fèrè sí i kí n máa sá eré lọ ni ìkà ni ẹ ní ibi ni ẹ. wo ṣètìlẹ mo mọ pé mo jẹ̀bi gbogbo ẹ kò tẹ sí nǹkan tí n lè sọ rárá ṣùgbọ́n nǹkan tí fẹ́ bẹ̀rẹ̀ fún ni pé kò jọ dáríjì mi ìyàwó mi jọ. Hmm? ta ni ìyàwó ẹ̀ èmi ìyàwó ẹ̀ ò jẹ̀bi ṣebí mi mo dúró síbi tí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ní ranù. Ah, màmí ẹ káàbọ̀ mà ah, ah, báwo dẹ̀ ni ẹ pẹ́ o. ẹ wo ibi tá a lọ yẹ kó gbogbo mi. ṣe sábà o. olúwa ṣe o ẹ wo èmi wọlé lọ ẹ wá ẹ wá. ṣé máa fọkàn yín sórí ìkúnlẹ̀ máa máa wọnú ilé lọ ilé wo lẹ̀ ń wọ̀. kí ló mú ẹ lọ ọ̀rọ̀ tí ò yẹ kó máa sọ ni wọ́n máa ń sọ jáde lẹ́nu kí ni ó bẹ́ o ọ̀yà gidi ni ẹ́ kọ́lá kó rátaràdà ẹ̀ sùn wọlé lọ. lọ́wọ́ nígbà tí kí ni mo fẹ́ lọ́nbẹ́ mi fẹ́ wà lá. torí wípé o ti fẹ́ dọ̀tálẹ̀ láàrin mi àtàwọn ọmọ mi rọra máa bá tiẹ̀ lọ. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ wo ẹ wo ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ń ṣe bí mò ń ṣe mi iṣẹ́ èṣù ni. èṣù ni rọra dìde pẹ̀lú èṣù ẹ̀yẹ kẹjọ máa rọra o. ẹ jọ ẹ wo ẹ jọ ẹ bá mi bẹ̀ kó dáríjì mi ẹ jọ mi ẹ jọ ẹ jọ ẹ jọ. wọ́n ṣe bọ́lá tán. jíde. Hmm. kí n jíde. bẹ́ẹ̀ kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí. fẹ́ kẹ́ bá mi bẹ̀ ìyàwó mi ni kó dáríjì mi. Mm-hmm. kí bẹ̀bẹ̀ kó dáríjì so mọ̀ pé ìyàwó ẹ ni òun ṣe èèyàn tó dáa rárá ó wà èèyàn tí ó tiẹ̀ tí wọ́n bí nílé rẹ̀ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́lé ọmọ mi sọ fún ẹ kọjá ló fẹ́ bàtà kò takú fúnra rẹ̀ ló ọmọlúwàbí ó rán ní police college ó ṣetán ó gbaṣẹ́ ọlọ́pàá àtìgbà náà ni wàhálà ti dé bó o bá lù kójú ẹ̀ ga lé ni wàá lu ẹ̀jẹ̀ ayọ̀ mú ẹ̀ nítorí wípé gbogbo ẹ̀ ni mò ń gbọ́ mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé mi ò gbọ́ nǹkan kan ni ó ṣe kan lójú èmi náà bí báyìí tó já fóònù gbà mọ́ lọ́wọ́ àbí àbí kò rí bẹ́ẹ̀ mò ń gbọ́ gbogbo ẹ̀ torí pé mo fẹ́ bí ìjókòó sọ́mọ mi ni àmọ́ mi ìlè ti torí pé mo fẹ́ kọ́ ọmọ mi jókòó síbi kan kẹ́nìkan wá bá mi lu ọmọ mi pa kò sí ní tó jọ wàá kì mọ́lẹ̀ wàá nà ó ṣe bí ọkùnrin gidi owó wèrè wo ni kí lẹ̀ ń bá ká lórí owó owó náà ló gbé ẹdẹ gbogbo yìí tó ń ṣe owó náà ló ṣe ní kọ́ ọmọ mi má tajà àbí kí ló dé kí ni wàhálà èmi kọ́ ni mo fẹ́ o ọmọ mi ló fẹ́ o ohun tọ́mọ mi bá dẹ̀ fẹ́ o ni mo máa bá fẹ́ ó lóun ò fẹ́ mọ́ ni kò sí wàhálà bẹ́ẹ̀ jáde kó máa lọ ẹ jọ mà mò ń lé lọ ẹ bá mi bẹ̀ bá mi bẹ̀ jọ ẹ bá mi bẹ̀ kó dáríjì mi ẹ̀yin nìyá ẹ. èmi nìyá ẹ lóòótọ́ èmi ni mo bí àmọ́ wọ̀ ò mọ̀ pé èmi nìyá ẹ kí wọ́n tó mọ́ ọmọ tèmi kó tó já sí títì tó bá ti kú kọ́ wà níyàwó ẹ ni. mo lè lọ́ọ́ bìbọ̀ kán ó dìgbà tí ìyàwó máa dáríjì mi. go and sit down jọ kò sí ní tó jọ. ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ̀yin nìyá ẹ ó máa gbọ́rọ̀ sí yín lẹ́nu. ó dààmú ti gbọ́. darling. Ah, ṣé o bínú pé mo pẹ́? Ah, wo ó pẹ́ gan ká tó ṣe tán ní ọ́fíìsì rẹ̀ ni. So mo dẹ̀ ní kí n lọ́lé kí n lọ freshen up fún ẹ as you can see Check it out. You are beautiful. Mm. But o ní láti wà careful pẹ̀lú iṣẹ́ yìí. Kí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lọ́jọ́ sí má tún rí Peter rẹ̀. Lágbára Ọlọ́run, irú ẹ̀ ò tẹ̀ ní ṣẹlẹ̀ wò. So tell me kí nìkan tó ní ó wà very important tó fẹ́ bá mi sọ. ọ̀rọ̀ ọkọ ẹ ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ mo fẹ́ kó padà sọ́dọ̀ ọkọ ẹ I need you to go back to your husband. Dr. Lajide Ọlásẹ̀yìn ó fẹ́ kí n padà sí ọ̀dọ̀ ọkọ mi. Yes. níbi oṣù mẹ́rin sẹ́yìn orí mi lórí ilẹ̀ ó gbé mi lọ sí hospital rẹ̀ ó tọ́jú mi nígbà tí ara mi yàtọ̀ ó gbé mi lọ sínú ilé ẹ̀ nínú ilé ẹ̀ yìí ni mo ti lò odindi oṣù mẹ́ta fún odindi oṣù mẹ́ta tí mo lò ẹ́ Ọlájídé o sùn pẹ̀lú mi débi tó máa fọwọ́ kàn mí o mo wọ́n ti pé guest room ló ń sọ tí má máa bèrè kí ni ìdí tó ṣe ṣe gbogbo oore tó tó yẹn fún mi láì gbà kọ́bọ̀ lọ́wọ́ mi. nítorí pé mo nífẹ̀ẹ́ mi but I don't want to take advantage of you. Mo dúró kó gain memory kó tó di pé mo kẹnu fẹ́ sí ẹ. Cool. Mo lè ti gain memory me. You are a married woman and I know that you love your husband so much. Ṣúrí, nǹkan tó bá ń wà ń gbà mí, gbogbo ẹ̀kọ́ ló máa ń jẹ́ I want you to please go back to your husband be the happy woman that you have always been. I don't want to go back to him. Olajide! Olajide! Detective uh, Tunola. Yes, sir. How can I do for you? Oh, no problem, sir. Wọ́n ti approve resignation letter me, mi the police commission so ọmọ ní kí wọ́n á fún sir. Resignation letter. Yes, sir. Kilode. And uh, by the way, Tinola. Yes, sir ìgbà wo ló ti ń ro eléyìí àǹtà ló bá sọ. Um, personal decision mi ni sir. ṣé ìjọba ló ṣe ẹ̀ ni àbí station yìí ṣe. Uh, far from it at all sir it's just my personal decision. ó ṣe nǹkan tó dùn mí o ó ṣe nǹkan tó dùn mí gidi gan ni because tó bá fẹ́ take decision bẹ́ẹ̀ yẹn èmi tí mo jọ̀gẹ̀ ò fi tó mi létí and o oh, sọ fẹ́yàn kankan nu station yìí pé you want to take these uh, steps. ẹ má bínú sá. Ah, okay Tinola. yes sir. you know you are one of our best detectives ní station and I must tell you the fact I really rely on you anyway since tó sọ pé it's your personal decision um, best of luck to you. Thank you sir. But uh, I want to tell you I personally am going to miss you. Thank you sir. The entire police force will miss you. Thanks so much sir. Thank you, sir. Uh, property government, sir. So I'm only can comment. Best of luck. Thank you, sir. Huh? Hmm? Thanks so much, sir. Yeah, on your way out. Yes, sir. Please, uh, Bank Bekinde. kó wá kó àwọn kìíní kó ń bí. okay sir thank you sir. bye bye. God eh? the best detective ta Don't know who ò rí sáà. lásán lásán ó lọ jẹ poison ah ah ó <laughs> mọ̀ pé tó bá kú sìn life goes on aláyé ń ṣayé lọ ayé ò dúró de anybody nǹkan tó torí ẹ̀kú yẹn gan mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á ṣayé ẹ̀ ṣé o mọ̀ ni. ọ̀túnba ó dà pé nǹkan tí mò ń sọ ti yẹ èmi máa ní ṣáà mọ̀ mo ò gba èdèrèdè àdéhà dáadáa lọ́wọ́ obìnrin kankan mọ obìnrin tó bá lọ ń bá mi ṣe agídí àbí tó ń ṣe máa ti fi ìgbà tí ìgbà mú máa ti fi straighten ẹ̀ up ọmọ tá à ń sọ yìí wọn ló gba gbogbo ìwà pálapàla yẹn kúrò nínú ayé mi ìwọ náà wò ká ní bóyá ìgbà tá à ń wá yẹn àpàdà rèé àbí a gbọ́ pé ó kú ó ṣeé ṣe kíyàn ti rò kíyàn ti mọ́kàn kúrò bẹ́ẹ̀ a rí i mo lọ lé wọn mo bẹ̀ ẹ́ dẹ́kọ̀ lóhùn wá sórí nǹkan tí mò ń sọ yóò tẹ̀lé yẹn rárá rárá ni bó ṣe ń ṣe mí mo nífẹ̀ẹ́ ọmọ yìí mo nífẹ̀ẹ́ gan. <laughs> ìwọ ọ̀rẹ́ mi torí pé ò ń gọ̀ fún ò ló jẹ́ kó rí ẹ fí sórí ẹni tó bá ń treat wọn tó tó wà hard pẹ̀lú wọn náà máa ń like kò yẹn sìn torí pé ó ń jù sí ẹ ìwọ náà ń gbà ó ti gba ṣòkòtò ń di ó ti fún ẹ nírò òun ló ṣe believe pé bóyá ó jẹ́ bákan kò jẹ́ bákan bó ṣe wá ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ fẹ́ lómii kó kọ́ntínú bó ṣe ń ṣe ẹ́ wọ́n máa bẹ̀rù ẹ́ tó bá ní kó jókòó wọ́n máa jókòó ni bí ọbẹ̀ tó wà nínú àwo. ọ̀túnba. I love her. And I love you too. Mm-mm. okay, it's okay, it's okay. Síbọ́lá tó ìwọ ni ayọ̀ mi, ìwọ ni ìdùnnú mi. It's difficult for me to live without you. Àníṣe tí mo padà wá, mi ò lọ síbi kankan mọ́. Èmi pẹ̀lú ẹ̀ ládẹjọ máa bára wa kalẹ̀, a jọ máa lura wa gbóni lágbára ṣe ọlọ́run. Oh, I miss you so much. I miss you so much. Hey, Ìkà lọkùnrin yóò. sọ pé